ní ọjọ́ karùn-ún oṣù kejìlá ni mo gba lẹ́tà látọ̀dọ̀ pẹ̀lú Bánjí Akíntóyè tí wọ́n fi ń sọ fún mi pé àwọn ti fi ìlànà sílẹ̀ àwọn dẹ̀ ti gbé iṣẹ́ lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí chairman ìlànà ọmọ òdòdó àgbọ̀n wa. 他牺牲，他牺牲，他牺牲。 ẹ kú dédé àsìkò yìí o mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire orúkọ tèmi ni adéwálé adéníran èmi ni alága ìlànà ọmọ òdùdúwà ní ọjọ́ karùnún oṣù kejìlá ni mo gba lẹ́tà látọ̀dọ̀ pẹrẹsọ banji akíntóye tí wọ́n fi ń sọ fún mi pé àwọn ti fi ìlànà sílẹ̀ àwọn dẹ̀ ti gbé iṣẹ́ lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bíi chairman ìlànà ọmọ Odùduwà worldwide. mo láti sọ pé ṣáájú àsìkò yìí nípàdé kan tá a ṣe ní ìparí October níparí oṣù kẹwàá ní Kòtọ́nù àwọn aṣojú Yorùbá láti Canada uh, United States of America UK ni bàbá ti kọ́kọ́ sọ ní gbangba pé àwọn fi ìlànà lẹ̀ àwọn dẹ̀ ọkàn àwọn dẹ̀ balẹ̀ pé àwọn ní ẹni tó lè ru ẹrù ẹgbẹ́ náà tí wọ́n dẹ̀ dárúkọ mi fún gbogbo àwọn tó wá sípàdé. Si gbogbo àwọn yẹn náà ni wọ́n dẹ̀ wọ́n dẹ̀ fara mọ́ tí wọ́n tiẹ̀ tí wọ́n pàtẹ́wọ́ tí wọ́n ṣapẹ́ ńjọ́ náà. a ti ṣe election ṣáájú gbà yìí so a ti ní duly elected executive council of Ìlànà Ọmọ Odùduwà nígbà tó di fifteenth of October gbogbo members Ìlànà Ìlànà executive wọ́n wá sí Kòtọ́nù bàbá Professor Banji Akintoye wọ́n dẹ̀ inaugurate the executive council in the presence of Chief Dr. Sunday Adeyemo Igboho. Wọ́n dẹ̀ pín certificate of returns fún oníkálukú. Lẹ́yìn yẹn ni mo á gba lẹ́tà látọ̀dọ̀ wọn. Nínú lẹ́tà tán dẹ̀ kọ, wọ́n kí mi, wọ́n ní àwọn fi eléyìí fi tó gbogbo ọmọ ẹgbẹ́ létí pé àwọn ti fi ẹgbẹ́ ìlànà sílẹ̀ pé àwọn dẹ̀ ti gbéṣẹ́ lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí chairman wọ́n dẹ̀ ní àwọn ní ìdánilójú pé màá ṣe iṣẹ́ yìí ní àṣeyọrí nítorí náà mo ń fi àsìkò sọ fún gbogbo ọmọ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ interim exco ní ìlànà ọ̀kan ṣoṣo ní ìlànà ìlànà òpin sí méjì tẹ́ bá gbọ́ àwọn kan tó ń sọ pé àwọn jẹ́ interim exco àbáwọn ṣe congress kan àbí meeting kan ah, mọ̀ọ́dàrú lásán ni ẹ má nání wọn ọ̀kan ṣoṣo ní ìlànà a dẹ̀ substantive executive council duly elected and inaugurated by Professor Banji Akintoye under my chairmanship mo dẹ̀ ń fi àsìkò yìí dá yín lójú pé a ṣetán láti ṣe iṣẹ́ náà di ojú àmì mo ti gbà á bí iṣẹ́ gbogbo àwọn ọmọ executive mi náà wọ́n ṣetán láti bá mi ṣe iṣẹ́ yìí àti gbogbo ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Odùduwà. ọkọ tí mo kàn dẹ́ ṣe nísìnyí ni pé mò ń fi àsìkò yìí rọ gbogbo Yorùbá pàápàá àwọn ọ̀dọ́ àwọn oníṣẹ́ ọwọ́ àwọn ọ̀jọ̀gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ká lè ja ìjàngbara yìí ní àṣeyọrí inú mi lè dùn láti fi tó yín létí pé a máa gbé ìgbésẹ̀ pàtàkì kan ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún tó ń bọ̀ yìí on the first of January twenty twenty three a máa fi rédíò ìjàngbara lọ́lẹ̀ gba ọwọ́ ìlànà ọmọ Odùduwà rédíò yìí wà fún gbogbo ọmọ ẹgbẹ́ tí wọ́n ń ṣe ìjàngbara fún orílẹ̀-èdè Yorùbá olómìnira lẹ́yìn eléyìí àwọn ìgbésẹ̀ tá a bá tún máa gbé láti rí i pé orílẹ̀-èdè wa ó di òmìnira kúrò nínú Nàìjíríà a máa fi tó yín létí ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún fún yín ní ìdánilójú pé a nǹkan kan ṣe pẹ̀lú olóṣèlú kankan o a a ní kópa kankan nínú ìbò kò sí nǹkan tó kàn wá àtẹni tó fẹ́ ṣe president àtẹni tó fẹ́ ṣe senator ni kò sí nǹkan tó kàn wá a ní nǹkan kan ṣe pẹ̀lú olóṣèlú kankan we are strictly for Yoruba self-determination that will result in a sovereign and independent Yoruba nation soonest Ọlọ́run á gbà fún wa gẹ́gẹ́ mo ṣe sọ nígbà kan sẹ́yìn kì í ṣe pẹ̀lú ipá tàbí agbára ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí Ọlọ́run ni it's not by might or power but by the Spirit of God. And God Almighty will grant us our wish for an independent and sovereign Yoruba nation soonest. Thank you very much.